àti ọlátọwà ìdí ọwà lórí ẹ̀wọ̀n náà ni ẹ̀tọ́ tó ń tẹ̀sà wa fi kọ́pùtìlẹ̀ ẹ̀mí ọ̀gá hábìlẹ̀ ọ̀làmà nípa ìgbẹ́jáde pé nà yóò jẹ́ tí wọ́n á gbà àti báwọn ọ̀dọ́ ni ó sì máa lọ. ti mú àwọn ọ̀rọ̀ tó pọ̀ wá nínú àwọn àhàdíìsì tí a ti mú wa. òun náà ni àdéhùn eléyìí tí a tọ́ka fún àìsàn náà ní ti àdéhùn ìdílé ọlọ́lájà rárá. lọ́dọ̀ ọ̀fẹ́ ìsúnmọ́ kápẹ́ ní àgbélẹ̀rọ̀. من حديث أبي صباح بن الغفور بن عبد العزيز بن سعيد أبي látọ̀dọ̀ ìjọ ọlọ́run. القول الذي القول الذي مؤسسين القول الذي بعثت فيه خيار أمتي القرن الذي بعثت فيه هم الذين يلونهم ثم لا يزداد الأمر إلا شدة ní àwọn tó jẹ́ ní ẹ̀ṣà nínú ìjọ mi àwọn náà ní ọgọ́rùn ọdún tí wọ́n gbé ní ìdílé níbẹ̀ lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn lẹ́yìn ìgbà yẹn láàyè dáadọ́ amúrú ìlà ìṣẹ̀lẹ̀ alámọ̀rí ò ní lé tuntun ilé gbogbo lọ ìyẹn pé tá a bá ń wò pé àwọn ìkọ̀ọ̀kan burú àwọn míì tó tún tẹ̀lé wọn. هذا الدوري ما حديثي ضعيف جدا في هذا الموضوع أريد أن أعطي في حديثنا أن كان عند موطن أبو الصفاح الغفور بن عبد العظيم قال العقيلي من ثلاثة الضعفاء هم يعني ليس حديثه بشيء tọ́ba rí hadithi hadithi rẹ̀ jámọ̀ kankan ìgbẹ́ náà àbọ̀ ní hadithi ìgbọ̀nà àdì àdì nínú kíra tó ń pè fún ìta ní dọ̀ọ́yìn fún ìmúlẹ́ni fún kíra hadithi lórí hadithi tọ́ba mú wa àìgbóni wò lẹ́yìn bákan náà náà àwọn hadithi yìí tó wá lórí wípé ìmọ̀. kò ní sí lórílẹ̀ pẹ̀lú bọ́mà táwọn olùmọ̀mọ́ ìyẹn náà ti dé bí àwọn ìdá àti kàfó wa tẹ́lẹ̀ òun ni hadith àti ìwà ìrọ̀yìn sọ̀rọ̀ yọlọ́ ìtàlá àti wọn ní òjijì ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ̀lá ń bọ̀ pé ẹ̀yà ti. ẹ̀yà ti ń ra ọmọ ti sàrán yẹ́sùrù kùrán ويقتل الفقهاء ويقبض العلم ويكفر الحرب قال يا رسول الله وما الحرج قال الحص بينكم ثم يأتي بعد ذلك زمان يقرأ القرآن رجال من أمتي لا يجاوز تراقيهم ثم يأتي بعد ذلك زمان يجادل المنافق الكافر المشرق بمثل ما يقول من حديث أبي هريرة رضي الله تعالى عنه لا نجد رجالهم صلى الله عليه وسلم سيأتي على أمة زمانه àkókò kan bọ̀ wá bá ìjọ mi ìrẹ́jọ́ àkókò yìí yẹ́kùrú kúrọ́ àwọn tí wọ́n mọ kùránì ìṣe máa máa pọ̀ àwọn tí wọ́n mọ kéwù ṣe dáadáa wọ́n á pọ̀ ẹ̀ nífẹ̀ẹ́ rí lẹ́kàn àti fẹ́ẹ́ láàfà àtọmọ kéwù lọ. ويقل للفقهاء بعض الضعيف ohun tí wọ́n kéèyàn àwọn yẹn lọ́mọ máa kéré. Bẹ́ẹ̀ni, ọ̀yọ́ kò bá dọ̀lẹ̀ ayé, á gba mímọ̀, á gba mímọ̀ pẹ̀lú pé kò ní sí àwọn olùmọ̀ tó tọ́ yẹn mọ́. Ọ̀yọ́ sọ̀rọ̀ ìhárì, ìhárì jùmọ̀ wá wá ní èrè òjijì ọlọ́run ọmọ ìhárì, kí ni o ti ń jà ìhárì, ìjọ ọlọ́run níbẹ̀ rẹ̀. القاتل بينكم ìpànìyàn máa wáyé láàrin yín ìmọ̀ yá ti bá àdájá líka zamanu lẹ́yìn ìgbà yẹn làkókò kan tó máa wá dé àkókò táwí ìyẹ́ kọ́rọ́ olùkọ́rọ́ ánẹ́rì jáàlù mí ọ̀nàmàtì àwọn èèyàn kan nínú ìjọ mi wọ́n á máa kí àlùkò án ìmọ̀ àlùkò án ni wọ́n bí wọ́n ké yóò máa jáde lẹ́nu wọn ni kò ní tẹ̀mí wọn láàyò jáwé tó tara fíyàwó wọn kàn ń gbé jáde lẹ́nu ni ṣùgbọ́n kò kọjá bí gbogbo wọn ibi ọ̀nà ọ̀fun wọn náà ni ọmọ ewu jáde ń bẹ̀ tán kò sí nǹkan kan lẹ́nu tùmọ̀ yá sí bá dáadáa lé lẹ́yìn ìgbà yẹn zamanu kan tó máa dé àkókò dáa wíì ìjáde lóṣùgbọ́n náà fi olè káfíọ̀ ẹni tí òdò déédéé nínú ẹ̀sìn sọ bẹ́ẹ̀ ṣe lú òun náà bá tún máa lọ ja kèfèrí níyàn a máa bá dìbẹ́tì tí wọ́n máa bá kèfèrí a máa bá jiyàn a máa bọ́ sẹ́bọ̀ jiyàn ṣùgbọ́n tí wọ́n bá jẹ́ àníyàn o dìbẹ́tì lè máa yẹ kó nǹkan kan náà wọ́n jọ wá sọ. kèfèrí ó lè já sí fẹ́ ẹsẹ̀ ẹ̀fá ní ọmọ àfi sọ̀rọ̀ mùsùlùmí ní ọba lóhun ní òfin ẹsẹ̀ ẹ̀fá dá ló. ẹ bá ti rúfẹ́ ní bẹ́ẹ̀ yẹn òun wà lẹ́mọ náà ẹ̀sìn. láti gbọ́ wípé àníbi kí ẹsẹ̀ lọ gbé ẹsẹ̀ báíbùlù kọ́ máa lọ fi já kèfèrí níyẹn. àwọn kèfèrí ni wọ́n máa ń pàtẹ́wọ́. wọ́n á lọ gbé ẹsẹ̀ báíbùlù pé ni wọ́n máa fi àti àpẹẹrẹ àlùfẹ́yàmọ̀ ọjà ebe pé mùnẹ́fìkì náà lẹ́nu bá ń lọ gbérù nǹkan bẹ́ẹ̀ jáde nìyẹn ẹ wo ọ̀gá tí ẹni tí wọ́n kọ́ ń fi tó kú tó fi sẹ́lẹ̀ lọ́wọ́ tí máa ń ka kéwù ẹ̀yin náà ti mọ̀ bẹ́ẹ̀ lòun padà ní ẹni tí ọba máa lọ nígbà tá a fẹ́ wà ń pè ní ní tó mọ̀ fún ọ̀rọ̀ ẹja kẹfẹ́rí ní ọ̀dọ́ alọ́gbé báíbùlù dání ni pé inú àkókò mi ìdí apàdà dé nìyẹn ìjáde lónìí mo náà fi aláìdúró déédéé nú ẹ̀sìn ọ̀bẹ ẹ̀sẹ̀ ìlú yọ máa ja kẹfẹ́rí níyàn á máa ja mọ́ṣẹ́rẹ́kì níyàn tèmi ti lè máa yẹ fóòlù pẹ̀lú ohun tóun náà sọ kẹ̀kẹ́ náà ebe wọ́n ò sí máa kéwú tiẹ̀ kí wọ́n máa kàdí ọmọ akáyà lùkọ́ àdìrọ̀ ẹ̀jẹ̀ máa bẹ̀ wọ ẹ̀ẹ́dẹ́gbù jọ́ọ̀nù jọ́ọ̀nù bò lórí pa afẹ́ kéèyàn Islam ọwọ́ àdàkọ̀ jọ́ọ̀nù jọ́ọ̀nù bò ọ̀sáfẹ́rẹ́ àlùkìyàmù ọlọ́fà arákùnrin kan ní òun bá ẹnìkan ṣe tó rọrùn. fárísáfà ní lọ ìrọ̀rí ìmínà wa fi rọ̀rí mo fi gbé sẹ́lẹ̀ kí làwọn àbá sọ fún wọn ní ọ̀rọ̀ dáta bèbè àdán bèbè dà ọkọ̀ bídíà pẹ̀lú bídíà náà ìyẹn ni kò ráńsọ ẹ̀kọ́ gé fún ní ọba ti gbà kọ gbà náà nì àni ẹni tí yẹn bá ló fẹ́ ka kí wọ́n lè léyìn ẹni pè ní ọlọ́run ò ló wúlò ní ọlọ́run bá nílò kéwù náà lọ́ọ́ sàkùn kùrán náà lọ́ọ́ sàkùn. àbíkọ̀ sẹ́ni tó mọ báíbùlù nínú àwọn sọ̀hábà èyí ti tó ti tẹ ọlọ́run sọ̀lọ́ àṣálà ò sọ pé kí wọ́n máa ka báíbùlù. tí ẹ bá ti pé nǹkan tó fẹ́ la ẹ̀mí lọ níjó ní ìgbà yahoo bí tó ságbèrè ìgbèrè tó tẹ̀sí nìyí ní tó ti láyà ni rọ́jí mo sì ní wọn bá wà ní òfin ẹ̀sìn wọn lẹ ló kó pa. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ nígbà tá nẹ́bí fi wà láyé ń jọyàn sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kan náà bó ti jẹ́ òjijì ọlọ́run bó ti jẹ́ aláṣẹ gbogbo ayé. ẹ má gbàgbé ńgbà tá a sọ pé gbogbo ayé ẹ̀mí rò ó rárá dídí òkọ̀mọ̀ pé gbogbo ayé yẹn pátá ẹni rí lọ́mọ máa jẹ́ àwọn ẹni ibi náà wà bẹ́ẹ̀ náà àwọn ẹni ibi tó wà bẹ́ẹ̀ làwọn yìí yíò yẹn náà lọ́wọ́ ságbèrè ìyẹn ni òṣìṣẹ́ ọlọ́run bá wà mọ̀dítọ́rù kí wọ́n má ní à àgbára lànàbí lò lé wa lórí o sallallahu alaihi wasallam yìí ṣe pé ìdájọ́ ọ̀dọ̀ tiwa kánẹ́bí fẹ́ fi ṣèdájọ́ sallallahu alaihi wasallam ìdájọ́ tiwa tọ́lọ́run fi hàn lọ́wọ́ náà lọ́kọ́ àlọ́ ẹ̀ fi ṣèdájọ́ tóbi tẹ̀ wá sọ pé kẹ̀ẹ́ má wò yí pé ìdájọ́ pé kalẹ̀ oníṣìnà ló kópa yìí. àtọ́sí wa nìkan lọ́wọ́ ńbẹ lọ́dọ̀ ànẹ́bí ànẹ́bí musa alẹ́ sọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ àwọn. màmá ni nọ́ nọ́ nọ́ nọ́ àwọn tó kéwù nù wọn àtúlẹ̀ ìbùnú sàlámì ni èké làwọn yìí. lọ àtọ̀rọ̀ àwọn ń kà fún ẹ mọ̀ kiri ẹ mọ̀ pé wọ́n gbádùn àyọkà gan wọ́n gbádùn ó lè pé lọ́wọ́ àti ọyá kàtíwájú kàtẹ̀yìn ìwọ̀n tí ń wí yàn mú ni. Abdullahi ibn Salam sọ pé èké ni ọ́ ọ̀jọ̀ ńlọ́ọ̀ sọ̀rọ̀ àná ó ti dáwọ́ bó fi kálẹ̀ ló kò pa ọ́ ní akí láwọn àti tẹ́ tọ́ bá ti tún àwọn bù ni àwọn sì tún lẹ́gbàá táwọn bá ti bu sẹ́gbẹ́ mú tó ń ṣe yọ̀ọ̀dà àwọn bá bu lọ́ba tán abilékọ abiléya ni òjijì ọlọ́run ló tó olódi ti òtíra tọ́lọ́run tọ́tún fún àtẹ́jú mọ́fà ọba gbọ́ ọgbọ̀n bẹ́ẹ̀ náà ti rí àyà ẹlẹ́kùn pa wọ́n ti bá bẹ́ẹ̀ ní pé alágbèrè tóbi lọ́kọ̀ tó ti láyà ẹlẹ́kùn pa nínú májẹ̀mú láéláé tọ́ba yẹ lẹ́yìn eléyìí dípò bẹ́ẹ̀ báyọ̀ jíjọ́ ọlọ́run bẹnu àtẹ́lù ni ó sì á máa gbé àtàwọn àkáàkiri àbẹ̀bẹ̀ ìbùlù láti fi ṣe kìnnìkan ẹ̀wọ̀n tó ti pa àlè fìdí ẹ̀ múlẹ̀ yẹ́nyẹ́ ipò ọ̀rọ̀ ọlọ́run náà àti gbọ́dọ̀ fẹ́ gbé sọ̀rọ̀ ọlọ́run. akẹ́kọ̀ọ́ pé àmọ̀ náà bẹ̀lẹ́dẹ̀ ohun ìdílà ilé náà wà ohun ìdílà ilé àwa nígbàgbọ́ sí ń tọ́sọ̀ kalẹ̀ bá ti sọ̀rọ̀ pàpà àti ń tọ́sọ̀ kalẹ̀ fún ti ti báyìbùlù àbí àtàwòrà kẹ́ tó dojú ẹ̀ lọ́ọ́ pé jésù lọ́lọ́ wọ́n dàpọ̀ láwọn mùsùlùmí ìyẹn làwọn àgbà kù. tó nípa bẹ́ẹ̀ àsàpẹ̀rẹ̀ àlùkìyàmọ̀ ni. náà gbogbo wọn náà lálẹ́ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí báyìí náà wọ́n ka ẹ̀fẹ̀ jọ́ọ̀nù ẹ̀fẹ̀ jọ́ọ̀nù bò ẹ̀fẹ̀ jọ́ọ̀nù wà náà lùkọ̀ àdì. ló fi ayé pé ńgbà tí ànábì sallallahu alaihi tó bá ti ní afẹ́ ìwé àtàwọ́rá àlọ́wọ́ ọ̀rọ̀ náà rò níjó ni. ẹ̀ẹ́dùn máa gbẹ́ eléyìí nínú. wàá fẹ́ ní tí mo dẹ̀ ti wà láàrin wọn. ni mo mú wá fún yìí ìyá ni mo mú wá bẹ̀yìndọ́ adẹ́kìyà irun tó mọ́ tó bí ọ̀dí onídọ̀tí lára ni kì í ṣe kó fífún nìkan. ká nẹ́bí musa bá wà láyé wọ́n wá sí ààbò alẹ́ sọ́láàbò sọ́láàbò ńlá sí báyìí. kò tó máa máa gbé ìgbà láàyè fojú pé kọ́ tẹ̀lé nàá àni ìzáwì làákì kí ni wọ́n ń pè ní ìzáwì làákì àbí ìbùsọ́ ní làákì kùrán tó yẹ ká ẹ̀ka ẹ̀rí kà ọ̀gá ọlọ́gbọ́n ọba fẹ́ gbùlù sórí ìsílọ̀ ṣe àwọn ẹ̀hún mọ àwọn àlẹ́jìlù bíi méjìlá síbo ṣe mọ kẹrà ní àwọn kẹrà áàdì ọ̀gá ọlọ́wọ́n lè ka sọ́ọ̀tún mẹ́fà ìdígbà ọ̀bì náà láì ní sí ìgbé wọ́n sì lè sọ pé wọ́n ka báíbù bá mẹ́fà nínú kan yẹnayẹna tàbí sọ pé gbogbo àwọn tá a bá ti lọ sọ̀rọ̀ àmọ́ àwọn ẹgbẹ́ tí wọ́n ní àwọn kìnnì kan pé ìlànà tá a máa ń tọ̀ ní ẹ̀pá àti ìhun tó wà náà ẹ̀sìn ti tó wà. mo tẹ bá ń wòye pé kìnnì kan bẹ bí àkìnnì yóò tẹ̀sí lámúyẹ ẹ wá títí inú súnà àti àlùfáàní tọ́lọ́mù sọ̀kalẹ̀ fàmẹ́lẹ̀ ìbárí nù ọlọ́lọ́ àdùsọ́là ẹ̀ mọ́ ó ti fáwọn jàmáà àti ẹ lọ sí lọ́ǹdì sí yẹn gan kò ní pé sọ́dọ̀ wọn. sọ nípa bẹ́ẹ̀ nínú àwọn àṣàrò mi àbí dàrúdà rọ̀dí aláàbò tààlà án ọ̀dì máa lè. وجهالكم لا وجهالكم لا يتعلمون تعلموا قبل أن العلم فإن رفع العلم ما لي أراكم تحرصون ما لأراكم تحرصون على ما قد توكل لكم به وتدعون ما مكرتم به لأن لأن بجواركم أبصر من البياضرة بالخير هم هم الذين لا يأتون الصلاة إلا دبر إلا دبرا ولا يسمعون القرآن إلا جهرا. أبي درداء رضي الله تعالى عنه ولما لي أراك ولما أكن يذهبون kí ní tẹ́tí mọ̀ rí pé àwọn olùmọ̀ yín máa ti lọ wọ́n kú o ọjọ́ hálàkùn láyé tààlàmù àwọn olóòtú àárín yìí wọ̀n dẹ̀kéwù tààlàmù ẹ lọ kọ́ ìmọ̀ ọ̀bùdà àni yóò fa àlẹ́ àìlù wọ́n tó gbé mọ̀ kú o fàyín náà rọ́ fa àlẹ́ àìlù mí dàhábùlẹ̀ ọ̀lànà torí gbígbé mọ̀ kú o ní kọ́ máa àwọn olùmọ̀ wọn máa ní ara ọkọ̀ mi dáhùrú sóòdù kí ni ṣe dẹ́n sojú kòkòrò tí mò ń rí yín dẹ́n sojú kòkòrò àlámọ̀ ọ̀kọ̀dì tó wò kí ilẹ̀ alákùn bíhì lórí ohun tó ṣe yí pé owó kí ilẹ̀ alákùn bíhì ìwọ̀n tí wọ́n ti ṣe àlàbọ̀rùn rẹ̀ fún yín òun lẹ́nu sojú wa ọlọ́run ti là á bọ̀ra rẹ̀ lọ́rùn bóun wọ́n kẹ́ ọmọ mi dá pàtì ọ̀rùsí kò sí dábà kan lórílẹ̀ àti kọjá ikọ́ lọ́run ní oṣù kìíní o tó lọ́ máa pété kú. kí láyé tẹ̀ ń sojú òkòrò lórí ohun ló fi ń gbé sówò kí láìláì kò ń bẹ̀. tí wọ́n ti ṣe àlàbọ̀rùn rẹ̀ fún yín wípé ìyẹn ni pé tọ́lọ́run ti là á rẹ̀ lọ́rùn fún yín pé òun máa fẹ́ fún yín ọ̀tọ̀dàrún ẹ̀mọ́ wò kílùkùn lè. Mo tún wá fẹ́ yìí sọ gẹ́gẹ́ tó yẹ kẹ́yìn náà mójútó òun lẹ fásitì. Òun lẹ sin ọlọ́run. Ẹ nímọ̀ kẹ tó sẹ̀sìn ọlọ́run. Làánà fi ṣèrọ́ rí kùmù àdìsọ́rọ̀. Wọ́n ní sẹ́ rí èmi. Mo rí yín gidigidi. Ẹni ọjẹ́ ni ibú yín mo rí. Kódà rírí tí mo rí. Mínà lè bàyá ọ̀sẹ̀ rọ́ọ̀tì bìlkọ́yìn ju àwọn ẹni tí máa ń ṣàtúnṣe ẹsìn lọ. àlùmọ́álì jùlọ ìlkọ́yìn ọlọ́wọ́ ń pè ní bẹ́ẹ̀ ìtọ́ ìbáyà ń fẹ́ràn àwọn tó máa ń ṣe ìtọ́jú ẹsìn tí wọ́n wò ká ah, ẹsìn yìí nǹkan báyìí lọ́rọ́ lù. bẹ́ẹ̀ni fún wọn sí àyẹ̀yẹ́ ṣe mọ̀ ń pa ẹsìn tó lè mìíràn máa wọn tó jẹ́ ní ibi inú yín ẹ̀rọ àwọn ẹni ibi inú yín òun lẹ́bí ní aláyàtúnẹ̀ sọ̀láta ìlà àdúgbò rọ̀ ọlọ́wọ́n máa ti wá lẹ́nu ibi ìwọ̀nba wà ní inú àkókò tájú a máa ń gbà àwọn anábì sallallahu alaihi wasallam ní wákàtí kan wọ́n wà ní ìjọ ìjọba ọlọ́run bá fi ṣe kò ń dẹ́ tó fi mùsùlùmí kan ṣe kò ń dẹ́ ntọ́ bá fi bẹ́ lọ́wọ́ ọlọ́run ọgbà àgbàkọ́rọ̀ ti ń bẹ lórí ẹ̀ ó tó tá a ti jẹ́ ọ̀bá jù bẹ̀rẹ̀ nígbò ni àfẹ́ nígbà lè mọ́mú bá ṣe ó túbà ọba fẹ́ orí ìdílé ẹbí ra àwọn ẹlòmíì tó bá di pé ìmọ̀mú fẹ́ yọ̀dà rí nídìí yẹn yẹn fi la ha ìbọn ti ṣe tẹ̀yà tó lọ́ọ́ ti di tẹ́lẹ̀ Allahu ta'ala a'la wa a'lam èyí tó sì ṣe kiri jù náà ní wákàtí tó kẹ́yìn fóònù jọ ní tòwọ́ èèyàn lásàrè lọ́wọ́ sí ìrẹ́pẹ́ yẹ kí yẹn gbìyànjú kọ́ máa bá yẹn ní mọ́sálásí fún síkìrù tàbá sọ̀rọ̀ síkìrù àníkọ́ lọ́dọ̀ àwọn oníṣàwíyà wọn. wọ́n ti ń àwọn oníṣòfin àwọn ẹlẹ́sìn ṣòfin ẹ̀hún pé rọ̀lẹ́ jùmọ̀ náà wọ́n mú. fẹ́ẹ́rì pé ìyẹn lọ́wọ́ gbọ́rọ̀ lẹ́ jùmọ̀ àgbàdo àmàǹgbà kọ́ máa lọ fi ṣe kò pé kàdó rẹ̀ gbà ọ́. bí wọ́n ti máa ń dọ̀rọ̀ rú nìyẹn o. ẹ mọ̀ pé gbà tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ pé lailatul qadr khairun min alfi shahr níbi ọ̀rọ̀ abì yìí ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ wọ́n bá dọ̀rọ̀ bó wọ́n ti dàrú wọ́n bá ní àwọn máa jó ọwọ́ alóore jẹ gbẹ̀rún òsùn lọ sí jó wọn ní káàbí jó síra nẹ́bí sọlọ lọ́yà sọlá ń débẹ̀ tó wákàtí kan tún bẹ ní ọjọ́ júmọ̀ tọ́lọ́ máa fi mùsùlùmí ṣe kò ń gẹ̀rẹ̀ àti àtọ́ bá ti àríṣẹ́ tí wọ́n á ní ká tẹ́ sọ wájú ká sọ pé ànẹ́bí ojú kò ń bẹ̀ zikiru ni ọyẹ kọ wa zikiru dẹ ni ìtọ́ tẹ́jú dé bíi pé mí ìta ń sì zikiru ni torí pé kẹ́lí mọ́tò zikiru ìtumọ̀ ẹ̀ pọ̀ ẹ̀yà ni òní fẹ́ wọ twenty gan na am láwọn òsùnmọ́ orí ti ti ti ti rò sókè inú òsùnmọ́ ti ń tòun náà ní alẹ́ àyè ìmọ̀ wà nú ẹ̀ ẹ̀rì bọ́ba adé dàgbé pé fas alu ahlẹ̀ dìkìrì ìnkùnkùn láti àdámù ẹgbẹ́ dìkìrì náà ni bọ́ba báyà tó ti yàn ti fẹ́ lọ tó nípa bẹ́ẹ̀ ọlọ́run máa lè wà lẹ́nu ibi àbá ni mo mẹ́ ní láàrin àwọn tó jẹ́ ní náà mo rí wọn ju ẹni bí máa ń ṣàtúnṣe ẹ̀sìn lọ. àwọn ẹni bí yẹn òun lẹ́dí náà láyà tó na sọ̀rọ̀ àtà ìlà tó gbọ̀rọ̀. àwọn ìlànà tó ṣe pé mo ní kí mo báyà àgbègbè àti mo bá pẹ́ ìdá bí mo tó kírun. aláyà wa tá a bá ń ṣe bẹ́ẹ̀ láàrin wa etí ká lọ sùn bá. ẹ pé láyé rẹ̀ gbogbo lé ayé rẹ̀ báyìí máa ń bí sí i tó bá dín bá ti ọba àlá á bí sí i bẹ̀rẹ̀ àgbàdo àkílẹ̀ lọ́sọ̀ àìmọ̀fẹ́ lọ kásù iná ni after five la máa wáyé nígbà tó ẹ̀yìn àfa ẹ̀kú tí mo bẹ́yìn ó ṣe tọrọ àforíjì sí àwọn ilé àwọn sí yín jẹ láìlà bí tó ọwọ́ àríyá àgànjọ́ náà tí wọ́n lọ gbá ìgbà tó ti àti ìbáyọ̀ òsì àti ètò àwọn ọmọ ní à ah, aláàjì ẹ̀ka yọ ní à ah, aláàjì tó ní ọmọ ó ní ah, ìmọ̀mù mi ò gbò sí ni ó ní tí òun bá ti ṣe gbogbo ẹ̀ tó ń gidi lọ nìyẹn tó ń bá ti gbá tó ń sáwó tán òun sì ṣe látúntà ọba wọ́n á sọ fọlọ́n gbé ọlọ́run mo ti dẹ́sẹ̀ ọkùnrin jù lórí yáa pé irú àwọn adé wọn wò ní àdúgbò tí ìyẹn bá tún ṣe pálapàla ṣe táwọn èèyàn padà dá sí mẹ́rin wọn tó ẹ̀yìn tó kú ti mọ́ ọ níbi ẹ̀ ṣe táwọ́bà táwọn aláwọ̀ gbọ́dọ̀ sí yín jẹ́ wọ́n bá ti pèrò àwọn alọ́ sí mẹ́rin tó ọ̀dọ̀ sí ẹ̀yìn náà ilẹ̀ tó bẹ́ẹ̀ àfà níbi òwe àbó dáadáa ní àwọn ẹni ibi nù ni mo mọ̀ ọ́ dáadáa àti inú déyà fi ń sáàmì ẹni ibi lẹ́ndé bá irun ẹ̀ndé bá irun ẹni ibi ni mọ̀lẹ́dínà láyà àtúnà sọ̀láta ìlà àdúgbòrà wọn ò ní lọ kí wọn bá yà àgbàkẹ́ <laughs> tó bá pẹ́ yìí dàgbà tí ò sí irun ta mọ́ kálukú tí kálukú tẹ̀ ti darí lọ lé tipẹ́tipẹ́ ló bẹ́ẹ̀ lọ fi jẹ. ọ̀la yasma'una al-Qur'ana ìlà ìjà wọn ò sì ní tẹ́tí tó sọ àbáyé àbí tó bá jẹ́ ẹ̀ tó jẹ́ dárí alẹ́ ni wọn ò ní kà wọn ò ní wí síta ní ọmọ fún yẹn lọ́la fi ìdí ọba jẹ sí ariwo ìdá ọ̀nkẹ́ wúmẹ̀ ẹ̀rí tó eléyìí òun náà tún jẹ́ àmì tí a fi rí pé ayé tán ayé tán òun náà ní pé kò sí màmá pẹ̀lú báwọn olùmọ̀ lọ àwọn ọ̀tẹ̀lẹ̀ tó ti tẹ̀lẹ̀ náà lọ. bákan náà nínú àwọn àṣà rúbí ni ó tó wá lórí gbígba ìmọ̀. àfáwọn Tammam bin Najih wọ́n ní mo jókòó sí Muhammad ibn Sirin àtàrí olùjẹ́lẹ́ رحمه الله من بلا كل ذي واباني أكون يا واد الله يبين إني رأيت الليلة أن طائر نزل من السماء على ما على يد على سمينة ونتف منها ثم صار حتى دخل في السماء وقال ابن سيرين هذا فضل على قال تمام ولم تمل تلك السنة حتى مات الحسن وابن سيرين ومكحول وستة من العلماء بالآفاق ماتوا تلك السنة. أري أنا أراكم الجواب ابن سيرين لابن أفاق إمام سموه الحاج. لأفاق máa ń súnmọ́ àlà ó máa ń rọ àlà. àwa níbi ọ̀kan lọ gba abẹ́rẹ́ ọ olùmọ̀ni àfẹ́sì làwọn ṣùgbọ́n òye wọn tóbi gan wọ́n máa ń rà láàtú ìsúnmọ́ lọ́hùn gbà ní aláfà wọn lọ bá ń sọ̀rọ̀ ìsúnmọlọ àníkọlọ wọn ọ̀sẹ̀ fúnra ẹ bí àṣà ọ̀kan náà àwọn àfa ولتبارك الله معه وحي بمنكسته ولا نبي يرنى لا غيب بمتهم في gbọ̀ngàn ọlọ́run tó ṣe pé mísí àti sámà kò yé ti sẹ́gbà. ẹ̀fẹ́ lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn súnfún wọn gbà pé tọ́ bá fẹ́ di wòlíì wá ti sẹ́gbà. bóòlù ó sì ti sẹ́gbà ọmọ apá aláìláìlá lọ́wọ́ seventy seventy thousand lójoojúmọ́ kódà bóun ti nǹkan oṣù máa fà ó ju wòlé ọlọ́run lọ́dọ̀ tí wọ́n lé léèrè. àyà ti sàlàyé bóyá lè ẹ́ ti lè di wòlé sọ́tù yónúta àlẹ́ sọláàtù sọláàtù. ọlọ́run ní alā inna awliyā'a Allāh lā khawfun 'alayhim wa lā hum yaḥzanūn. àwọn ẹni ọlọ́run ti payà fún wọn fún ọ̀dàbí ìbànújẹ́. ọlọ́run wá ròyìn àwọn oníwòlíì alladhīna àwọn tó nígbàgbọ́ ní gbogbo ìtumọ̀ ohun tí ń jẹ́ gbàgbọ́. wọ̀dánù yàtàkù tí ọlọ́run wọn dẹ̀ máa ń ṣe má ṣe ọlọ́run máa ń pa bíbí ẹ̀sìn di wòlíì ni. àdéhùn ìkúlù ti tújú wé bí ẹ̀sìn lè di wòlíì fíyàn ní máa súnmọ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala kí ló fi súnmọ́ lọ́wọ́ ọlọ́run ní mí mọ̀ tààrà tòhù àlẹ́ níbi ohun tí mo ṣe lọ́rọ̀ ẹ̀yẹ fani àwọn afáàní ló ń gbọ́ ní wọ́n sọ pé wọ́n ní ẹgbọ́dọ̀ láàfáà kan tí yẹn ń súnmọ́ mo ní kílẹ̀ fẹ́ máa lọ sí lọ́dọ̀ rẹ̀ ẹ̀yìn ọmọ àfọ̀rọ̀ lọ wọ́n ẹ̀yìn ọmọ agbádùn àtiwájú a ọlọ́run má jẹ́ padà kó lọ́dọ̀ ọkọ̀ rẹ̀ kẹ́yìn o ní ẹ̀hún ti tún gbọ́nú lẹ́kítọ̀ ní wọ́n lẹ́kítọ̀ sí lẹ́kítọ̀ ìwọ náà lè jẹ́ ní ọlọ́run jẹ́ àfáàní lọ bóòlù yẹn dé di wòlíì ọlọ́run ọlọ́run júwe ẹ̀fọ́ nù hadith nǹkan nìyẹn wípé ẹrú ò lè lè súnmọ́ kò níyẹ máa súnmọ́ mi pẹ̀lú ohun tí mo fi ṣe kí ni ọ tí mo fi fi lọ́rùn ẹ̀yà fún kí ni wákàtí máa bí àwẹ̀ Ramadan bí zaka àtọ́jọ́ rẹ̀ bí hajj àjọrọ̀mọ́ pẹ̀lú mo ṣe lọ́rùn ẹ̀yà fún. yóò tún máa súnmọ́ pẹ̀lú àwọn ẹwà àfẹ́lẹ̀ gbogbo àwọn ọ̀sẹ̀ àti gbọ́rẹ́ tó wà mẹ́ ọgbà Ramadan tán yọ̀ọ́mù lè tún ní àgbà kọ̀mí oṣù òkè kẹjọ bá ti lágbára mẹ́ta ẹni yìí tún ní gbogbo orun ọ̀rẹ́ yẹn rẹ̀ èyí tó ní nẹ́bí làwọn máa ń ṣe méjì tájú àkùrá ni o mẹ́rin tájú àìlá ni o méjì lẹ́yìn àìlá ni o mẹ́rin tájú àlàntàrí ni o méjì lẹ́yìn mọ́gírèbì ni o nílé méjì lẹ́yìn ìṣáì ni o gbogbo ẹ̀pátá ló ń kí ó tún ṣe táàjù àti bí yẹn ti lè di wòlíì nìyẹn ọlọ́run hadith kúndùn tí olóńtọ̀ wọn ò ní yé máa fi rẹ̀ hátà ìlà ọ̀hìbà títí tí máa fi nífẹ̀ẹ́ rẹ̀ hátà ọ̀hìbà tí máa fi nífẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n bá ti wá nífẹ̀ẹ́ rẹ̀ tán máa di etí etí rẹ̀ tó fi ń tọrọ. òtúmọ̀ rẹ̀ yìí pé olóńtọ̀ wọn di àlá láìlà àìlà àwọn ẹlẹ́sìn tún tí wọ́n máa Ah. mo ti di etí rẹ̀ èyí tó ṣe pé fi ń gbọ́rọ̀ ìtumọ̀ rẹ̀ fẹ́ nìyàn fún gbàlá yìí ẹ̀ mo ti dojú ẹ̀ tó fi rìn rẹ̀ kò ní rírì yìí mo ti dẹsẹ̀ tó fi rìn mo ti dọwọ́ tó fi gbà tó bóò ló ṣe tún wá nu àdéhùn kúndú ti wọ́n là ń sa àlà ní làwọn ti yà nà. wa o bí ìdáwọn kiri yóò alẹ́ sún bí àyọkà wọn kà torí bí ọba ní kàyọkà ni ẹni kọ́ parí ló fi ẹ́ ọ̀rọ̀ ọlọ́run ìwọ́n tá à ń sọ pé tí wọ́n bá lè pé kọ̀ọ̀bá bí wọ́n la insa alani tọ́ba bí mi léèrè sẹ́ni ọ̀dọ̀ ọlọ́run náà ni ó fún àwọn pé tọ́ba bí mi léèrè ẹ̀ ọ̀gbìn yẹn di wèrè mi ìbí wọn ìbò ti di ọlọ́run tẹ́lẹ̀ tọ́lọ́run á sọ pé tóun bá bí ọlọ́run léèrè. La di ẹ̀dílẹ̀ lẹ́wìn ṣéwù ẹ̀ bá àtàdéhùn tó ti di ẹ̀dílẹ̀ ẹ̀ ọ̀gbìn yẹn ó lè sọ béèrè lu ṣéwù pé èbó ti di ọlọ́run pàtó ti tọ́ lóun yẹ kò nídìí pé wọ́n là ń sa alàmì tọ́ba fi mí léèrè máa dà lóhùn wọ́n láyé ní sàáda nílẹ̀ ọ̀rìndánná tó bá dẹ̀ wá sọ mi máa sọ sẹ́ni ọ̀dọ̀ ọlọ́run tún nìyẹn. wọ́n fi wà lọ́dọ̀ tí wọ́n àwọn bá pé fúwà fúwà náà ni ká lọ lọ́run wọ́n náà ni. ẹ fi rí sẹ́wù ewu yà wò mórí bí tọ́gbà ní sábà. wọ́n bá ní kí ló dé inú ní ọlọ́run fẹ́yàwó ọlọ́run ó sì tún ẹ̀sìn wípé orí mi ni ń bẹ fún aláàjì àwọn àkídà ọlọ́run kó sí yẹn lára wọ́n ìdá abùsọ̀rítà ro abùsọ̀rítà ní wọ́n ìdá abùsọ̀rítà ní abùsọ̀rítà ògbà láìsọkúsọ wọ́n padà pàání ìpèkè fèrí káàfìrí párákù níwọ̀ yìí pẹ̀pẹ́ lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn súnfì ẹni tí orí rẹ̀ bá ti yí ni wọ́n máa ń gbé mú ojú ìlọ́dọ̀ sí wọn ẹni wọ́n bá ti yá wèrè alẹ́ ti rúbi àdìmọ̀lì kọ́lámù yùkọ́ọ̀lù lọ́hùn wàlí yìí ọ̀hìndà ìdàlẹ̀ mùtàtọ̀ wípa. ẹni tó bá ti síwí wọ́n ni wọ́n lè yìí. ẹ̀rù pé rúkú lára ní ìsìn ó ya wèrè ẹni tẹ́yìn ò lè fi sọ́rọ̀ èèyàn ní. wọ́n bá ní fún wa wàlí yìí. ẹ jẹ́ wa ní ọ̀sán àlàyé délé yìí ṣe wèrè díẹ̀ ṣe wèrè ẹ̀mí ìta ló lè gbà kí bàbá òun kan kọlọ kó lọ́fíńdà jọ kọ́ máa sọ pé akọ̀lélẹ́yìn àpòlí lọ́fíńdà yìí ọ̀wá rí akọ lọ́fíńdà yìí ọba àbọ̀ yìí sùn ìgbà tó pa sùn tán ọwá lórí ọmọ tó bí nì káwọn ọmọ kéèké ọwá pé sí ṣé ìwọ lè jẹ́ kí bàbá rẹ̀ ó ti fẹ́ kí ó pé òjì ni. a nǹkan sí àwọn ẹlẹ́sìn sùn bí wọ́n fà lèmọ́mù ṣàfihàn rọ̀ sínú ọ̀wọ́ ọ̀jà ààrẹ tó sọ pé ẹni ọba ti sùn bí láàárọ̀ kó tó dìrọ̀lẹ́ yóò ti di àtiwìn á ti kí ẹ lọ jókòó síbi wíbẹ̀rù táwọn méjìlá fi ń ṣiṣẹ́ kọ́ máa sọ ọmọ ọ̀fà ọ̀tún bẹ́ẹ̀ kọ́ máa gun orí eléyìí à ìbọn bá ní nígbà tí kẹ́kẹ́ ò ṣe kò tó bẹ́ẹ̀ kó gùn. ọlọ́run máa máa jẹ́ àṣìlẹ̀ bá lẹ́yìn tá a ti mọ̀ nígbà kó máa jẹ́ àṣìlẹ̀ láéláé. èrò rẹ̀ ní aláàjì wa wẹ́rẹ̀wẹ́rẹ̀ yẹn àwọn aláṣẹ ti gbà mú lélẹ́yìn wọ́n bá bẹ́ ọrùn rẹ̀ dànù wọ́n ní báwọn ṣe wà yìí anamọ́ni àhùwà ah, èmi náà ní fẹ́ ní ara mi èmi náà lẹni tí wọ́n nífẹ̀ẹ́ sẹ́rí pé kò bá làákà ibi ẹ̀mí ni wá àwa là máa ń kó sáré yẹn tọ́ ọ bá rí òdìrí mi tọ́ ọ bá rí mi òdìrí ah, wọn ni àwèrè nìyẹn ẹni tó rẹ̀ bá pè ò ní máa ń bẹ́ẹ̀ tó nípa bẹ́ẹ̀ àfàwà ìyá ni wọ́n máa ń lọ àlá ìsúmọ́lọ̀ mìíràn ti ń súmọ́lọ̀ ni ẹ̀ ojú wọn báyẹn lọ ó ń tajà ó kì ń parọ́ ìyẹn máa ń di wòlíì mbẹ pẹ̀lú sí ọwọ́ alùgbàgbà ẹ̀ náà ni wàá gbájúmọ́ ó lè di wòlíì ọlọ́run níbi káfẹ́ńtà tó nǹkan iṣẹ́ káfẹ́ńtà pé káfẹ́ńtà ni ẹ ó lè di wòlíì ọlọ́run mbẹ ẹ̀pẹ́ náà àwọn tí máa ń ṣèké ju ẹ̀yin tẹ̀ ń kẹ́ igi mbẹ́mbẹ́ o ah, ẹ máa ń ṣèké gidi ẹ disappoint ẹni tó fẹ́ ṣe ìgbéyàwó kọ́mbọ̀dù bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀dì ẹni ọ bẹ́ẹ̀dì kó mọ ní ẹ̀dá kan kọ́mbọ̀dù gbogbo ó tóbi olómi ìfìlà ó tòjọ láti jọ yìí tó lè jẹ́ bí owó ẹ̀fọ́ àpò ni ẹ disappoint ẹ ẹ wọ́n ní kí ọ̀gbẹ́ ní sọ́mẹ̀lì wọ́n ní kí yọ́ọ̀tà wà kìíní kan wí. èèyàn lè di wòlíì bẹ́ẹ̀ o ó lè di wòlíì ọlọ́run pẹ̀lú sẹ́ẹ̀ pé alugbagba tó ń ṣe yẹn náà àbí ọjẹ́ mọ́lémọ́lé tó ní má lọ bàbá olè yẹn wàhálà ẹ pọ̀ tí ò dá ní wà wọ́n bá ti rí bí wá báyìí wọ́n fẹ́ lọ àwọn pépà àwọn pépà sìmẹ́ǹtì kẹjọ wọ́n jẹ́ ní ó lè wọ́n bá kó jọ àbí bọ́lá pé a fi rẹ́ fìlà fìlà tá a máa fi ru pọ́npọ́n ó lè di wòlíì pẹ̀lú ẹ̀ ọbẹ̀ pé pẹ̀lú tí ọwọ́ ẹ̀ kí o tún lè di wòlíì ìdí tí wọ́n á bẹ̀ gbé fẹ̀sùn bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́ máa ń ta àwọn nǹkan ẹ máa wọ èyí tí ọ̀dà ẹ̀ ìgbẹ́ ẹ̀rí ẹ̀kàn lè máa wo bóyá sí ìpìlẹ̀ ẹ̀ńtẹ̀fẹ́ ṣiṣẹ́ ìgbélé ni ó ti láàbù ẹ̀yin ẹ̀sọ́ ń bí sẹ́yìn bá ti sọ lé di wòlíì pẹ̀lú ẹ̀ pèpè kìí ṣe pé wọ́n máa gbé tẹ̀sùn bá àtẹ̀ fún ẹ pé kó máa lọ kà láwọn nǹkan tó gbé tí yẹn bá ṣe báyìí àìsàn lèyìn ó fi kó mbẹ mọ rántí ìgbà táwọn náà fi wà nù dọ̀làlà àwọn sòfì wọ́n á lọ fún wa ní sọ̀lá tuntun dínà tí ì máa ń yí pé sọ̀lá tuntun ò ní kí hún tòkè lè kó hún. àrà ó sì gùn díẹ̀ o bẹ́ẹ̀ ni ogun tó sọ̀rọ̀ àti ìbọ̀rọ̀ ìbí àti ọba gùn jù lọ ọba ní ká máa ti one thousand lójoojúmọ́ ọgbẹ́ni ìrìnlẹ̀ ti kú ń sùn one thousand kéde bá máa kà sínú àdìní máa wòwe lọ́mọ pé tọ́ba dibi táwọn yẹn lọ gbó lọ́dọ̀ àwọn jálà bíi ni máa sí tíra báyìí wọ́n máa wọ́n máa yọ́ máa fi gbogbo pépà lọ nítorí bọ́ fẹ́ gbó lọ́dọ̀ olówó kó ti máa kà yẹn nìyẹn ìgbélé yìí ó ní a máa kà sókè ní one thousand five ọ̀gbẹ́ni ní ti kú ẹ̀gbọ́n mi sì ní ọdún léwu kẹlẹ̀ òun ó ti kú sí ah! ọ̀kẹ́ náà báwa lórí ó ní àà ẹ́kù eléyìí ti pọ̀jú ọyá àti ẹ̀pàdó àdìsí láàdá lọ káwọn lẹ́kọ̀ọ́ bàbá èmi kìí ṣe báwọn ní ọmọ àti irú àwọn àdó àjọ fẹ́ súnmọ́ tó gbá one thousand ẹgbẹ́ para yín ni. ní wọ́n ṣe máa ṣe lè jẹ́ kí làwọn afẹ́dí wòlíì náà ni aláì ọmọ sílá àjàkújakú kẹ́ẹ́dẹ́dẹ́ àdáhùn ṣe tí wọ́n pè ní fásitì àfàtúlùwì láyà torí wọ́n ní mélòó sí àwọn kàdìríyà wọ́n pé kàdìríyà mo pè pé ní kọ̀dìríyà o wọ́n ní mélòó sáwọn kàdìríyà àwọn kàdìríyà yẹn àwọn á mú bẹ́yẹn ti lè máa wù súùlù ọ̀nà owó ni ó fi mọ̀ pé ó ti kó òdìpò kéní gbogbo ń bá lé kí gbogbo gbà because àwọn ò pé kí ó làwọn fi bẹ̀rẹ̀ so that a tètè sáré máa fo ẹ mọ̀ bẹ́ẹ̀ sí máa bá àwọn èèyàn ní pòfẹ́sọ̀ ni láti sáré máa tètè fún gbogbo àwọn ọ̀nà yẹn dá nígbà tá ti mọye aláàrù aláàrù aláàrù káfà òun jẹ àfà eh, bẹ́ẹ̀ ló tó di láìláha ọ̀kan ẹ̀ ọdún nígbà ìlàlá wà láyà ní o. bá tí ń kó mọ́kọ́ mọ́kẹ́ ó ti lálàá o ti kó ní mọ̀kọ́ ọmọ eléyìí pé o ti kó mọ̀kọ́ ọmọ òwèrè eléyìí o túbọ̀ sí di ọ̀gá síwìn yìí títí ó fi àtọ̀ mọ̀kọ́ ọmọ méje tán èdè mọ̀kọ́ ọmọ àrírí o. gbogbo nǹkan ń lé kí náà wọ́n ọlọrụ àti bụ ọlọ́run ọgbọ̀n rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ ọlọ́run ọlọ́run ní ẹ̀yìn àtàwọn ẹ̀wà fi lè wá jẹ́ ní ọlọ́run wọ́n náà lè tó ṣe ọlọ́run a máa fi fẹ́ inú ẹni tó wá ní mọ̀ nípa rẹ̀ afáà muhammad bin siri ń bẹ́ mutí lọ rahimahullah àtàbí ẹ̀rù jẹ̀lẹ̀ ọ̀kan náà ọmọ ọdún àwọn ọ̀sàdé wọn lọkùnrin kẹwàá bá lọ́wọ́ sọ pé ní rọ ètò láìláta oorun tí mo sùn mọ́ jùmọ́ lónìí mo rí ẹyẹ kan ní ìsàlámì ní ìsàmá ó sọ̀ kalẹ̀ láti sánmà aláyà igi kan ni ọ̀nẹ́ta fàmí ta àwa bà lórí igi yẹn ń mọ̀tọ̀ ńgbọ̀ yọ bá fò ó fò báyìí tó fi padà wọ sọ́mà padà ìbùnú sí eré ní ara sọ́mà pété ọba fẹ́ tú àlàjẹ́ kí ló pè ẹyẹ fò náà ni àbá nítorí nítorí yẹn ádá ọkú tó lè rí lẹ́nà ìkú àwọn olùmọ̀ọ́nì afọwọ́ àtàmọ́ wọn ni mo tẹ́ fi ní pa àbá yìí màlá tú tọmọkọ ìwọ́n màlá ẹlòmíì ti sin àwọn yẹn lánàá pẹ̀lú àlà nígbà tá a bá ń sọ fún ìyàwó tẹ mọ pé màlá mọ́tò tún ló kì lọ́wọ́ a máa sọ fẹ́ ń lálàá fún gómìn ìtàṣepọ̀ lójú rẹ̀ pé a ti àwọn ayé nù hmm, kìrìkìrì a ìṣẹ̀lẹ̀ kí ìṣẹ̀lẹ̀ fún ní ìṣẹ̀lẹ̀ sí ọ̀yọ́ ó ń bóbi ìlò lójú rẹ̀ a iṣẹ́ ayé ni iṣẹ́ ayé bò ẹ̀sìn dẹ̀ jẹ́ oyè wa pé inú àmì bá mọ̀ pé ẹ bá lága ni ẹ wo sí náà ọkọ̀ òru ni ọkọ òru bò ìyàwó òru ni ìyàwó bò olóru àmì lẹ́yìn sì fi bàlágà ni àbánisọrọ ẹyẹ tó rí yẹn ó fò láti pamọ́ ó sọ̀tà láti pamọ́ ó wá bá lórí pé ẹ yàtàmí náà ẹ nígbà tó pẹ́ mbẹ́ ọba tó fò padà ọwọ́ inú sámà lọ ìròyìn eré ní àádá ọ̀bùdó lẹ́rìnlá náà ikú àwọn olùmọ̀ nìyẹn òun tá lára ẹ̀ túmọ̀ ni. àfọwọ́ àtàmà rahimahullah ó ní ọdún yẹn ò kò parí hasan mọ́tàl hasan hasan ìfàsẹ̀. tó fi ní pé olùmọ̀ àgbà nílẹ̀ bá tọ́ tó fi kó ọjà jù láyé lọ́dún. hasan ìfàsẹ̀. bàkì kọ́dà ń bi tó tún lágbára dé àfa àtúntúrò àlàbẹ̀ ìfúnjọ yẹn lọ́dún yẹn lọ iná àwọn tó kúkú ń jí tó jó olùmọ̀ ní mọ̀síkólò iná àwọn tó kúkú ní olùmọ̀ àtúrí bíi mẹ́fà tó tún jáde láyé nu wọn ọdún yẹn gbogbo wọn. bẹ́ẹ̀ ni ó sì máa yọ wá pé ìmọ̀ ọ̀nà tí wọ́n gbà kúrò náà ní káwọn olùmọ̀ má ti bọ̀. ẹ̀gbá wà mí tún ni. ibùnà àbí dáhùn dá látọ̀dọ̀ Muhammad musalaf al-Asqalani wọ́n ما wọ́n gbọ́ rògbò àdìbò lè yàrá tí ń sọ báyìí قدم سفيان الثوري حسقلان ومكث ثلاثا ومكث ثلاثا لا يسأل أحد في شيء فقال أكثر لي أفريقة من هذا البلد هذا بلد يموت فيه العلم. طب wọ́n ní àfàwà sùfìánù sọ̀rí rọ̀ṣìmọ̀kànlá àfàdé ìlú tó ń pè ní àsìkọ́lá lára àwọn ilẹ̀ ṣáàmù ọmọ kàkà sàlẹ́sà wọ́n wá lójọ́ mẹ́ta ń bẹ̀ láàyè alùpùpù àhàdùn ìṣẹ́yìn ọ̀rẹ́ nìkan wá béèrè rẹ̀ kéwú lọ́dọ̀ rẹ̀ àfa àwọn agbára ìpè àtàròlé àkùrẹ́gàdán mìnhàdà ìbàdàn alkharaj wọ́n máa ń pè níbi owó àtúnṣe owó tó máa fi ń túlù sí wọ́n ní ilẹ̀ yìí ni owó àtúnṣe rẹ̀ pọ̀ jù bí owó tí wọ́n máa ń gbà lọ́wọ́ yẹn pa fẹ́ fi túlù sí bí ìsàkọ́lẹ̀. mútà fàáfà fàyọ ní àádá bẹ́lẹ́dún yẹmú tún fi ìhìlẹ̀ ẹ̀ ìlú yìí o ìlú tí mo padà kún bẹ́ẹ̀. nígbà tá a lẹni tí ń kéwú ẹ kò ní padà sí mọ́ nínú yìí. nínú àwọn àṣà rùmí nìyí. آه، عبد الغفار بن أبي خليلة البصري نيرو يوالا تدور نعيم بن أبي هند لا تدور ابن بن حراش أتدور حضيب قل طيب. إن القرن الأول من هذه الأمة على منهاج من لا من والقرن الثاني تظهر فيه فيهم الحيف والأثر والقرن الثالث يظهر فيهم الفساد وسفك الدماء والقرن الرابع ينتقلون عن دينهم حتى يكون عند كل قبيلة فاسقهم ومنافقهم وأذله عالمهم أذله وأذله عالمهم وهذا أيضا ليس بالقوي هذا لا رأي في سيارة دولا قرأ ما عامو حكمة مدو سبيبي خاون كذا انقضى wípé mọ̀ kúrò ní kọ́ máa sáwọn olùmọ̀ àti wípé a máa fọ tó yẹ tó yìí nígbà táwọn olùmọ̀ bá ti lọ. ọ̀nà ọ̀rọ̀ yóò alákọ̀dọ̀ àtúndé yìí ta pèsè rí àwọn ikọ̀ alákọ̀ọ́kọ́ ọgọ́rùn ọdún àkọ́kọ́ nínú ìjọ yìí. wà lórí slavos káà ní ọgọ́rùn tẹ́sàrò sí ìmùláyì àbòsí máa hàn láàrin wọn pẹ̀lú àtàrọ àti mọ́tàrà ẹni nìkan. tàbí káyọ̀ sọ wípé àwọn tó máa mọ́tàrà wọn nìkan. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá nẹ́bí sọlọ́wọ́ àṣálà ń sọ wípé ẹ padà rí lẹ́yìn mi àtàràtà àwọn afọwọ́ ẹni tó máa fún rẹ̀ lájù lọ lórí ẹnikẹ́ni. ọgọ́rùn ọdún kẹta ìbàjẹ́ máa ṣẹ láàrin àwọn ọ̀yẹn àti ìpànìyàn ọgọ́rùn ọdún kẹrin àwọn èèyàn máa fẹ̀ sílẹ̀ níbi pé ẹni tó máa máa ní ìjù nínú ìdílé kan kò kí wọn náà ní òní ọ tọ́lọ́ ah, àwọn ọ̀dà rẹ̀ láàyè lórí àwọn ọ̀dà olórí àwọn tọ́ọ̀tì ìlú ọ̀dà olórí àwọn tọ́ọ̀tì ìlú àgbẹ̀ nìkan lè ní kí nìkan ìgbòho ni ẹ̀dígẹ́tì bẹ́ẹ̀ ọmọ yájọ́ sí pé ń tọ́mọ máa lóyún jù nínú òdílé kan fásitì ìjọba yà kò kí wọ́n múnẹ́fìkì òkú àdéńtọ́ yà múnẹ́fìkì jù wọ́n lè ní a ọlọ́run já wọn ọmọ wọn sáyẹn ṣé o tó kéèyàn náà ní jálàbí ní sè báwọn èèyàn ti máa ń pààkì ọkọ̀ ní ìlú mùnẹ́sìkì ni à ń ròyìn rẹ̀ dáadáa yẹn kéwù tí kéwù yẹn lágbàríkà bí kí lọ parí kéwù tọ́bẹ̀rẹ̀ sí láwọn alágbá káàkiri gbogbo ẹ̀yìn kò lé tó wẹ́rẹ́wẹ́rẹ́ bó ti bẹ̀rẹ̀ nínú tó ti báyọ̀ wà ń pàdé lóto. àwọn ajá pẹ́ tó máa níyì jù nínú ìdílé kọ̀ọ̀kan mùnẹ́sìkì wà á zálà wà á lè wò ẹni tí wọn á yẹpẹrẹ jù lólùmọ wọn á ọ̀rẹ́ rẹ hàn ní tó ń lọ padà bó ṣe lóhùn kéwú rẹ ni ẹ dákun kéwú eléyìí ò ṣe fi tọrọ kéwú à ń kíwé tẹ fídíò tó ṣe fi tọrọ kéwú ẹni náà ní pàtó tó kéde àìsí òtò tó lè òtò ké ẹ lágùn sí ẹni ìfẹlẹ ìtọrọ ọmọ láàdìlà ìlẹ wa lọ yẹpẹrẹ aláyẹ sì ní kọ́ńsẹ̀lẹ̀ ọ̀dà àwọn ogbonjálà bí agboolé aláì má banú jẹ́ o nǹkan ìwà dúnúyà ni wọ́n gbé lékè ìwà tó ṣe jálà bí o ó sì lọ gidi wọ́n pọ̀ ládùúgbò dáadáa kí lọ́fà pé mo máa ń yèrè kí ní tó bá fẹ́ ṣe pòlítì rẹ̀ àwọn èèyàn wà wọ́n wà lórí náà ló ń ní lọ́n gbàjí kí wọ́n lágbàríkà kí wọ́n rẹ̀ léyọ̀ lágbàríkà wọ́n lọ́gbọ̀ ayá ó lè sí fẹ́ẹ́ nísìkò lóhun gbogbo mọ̀jọ́ lágbàríkà tí yẹn bá kí ó ti bá dáko tó kí ni láì fi tó kópa ìyẹn kí wọ́n tó hun sọ ẹ kí ni àbùkù bá wà mẹ́ mọ́kànlá lágbàríkà ló fi yá pé lè mọ́ wọn lọ́mọ ayẹyẹ bó ni mo ń ṣe rí tó bá ti pé ọ̀dọ̀ àwọn kò kí là rí mọ̀ wàlẹ̀ àrùzáì àtàwọn èèyàn ralẹ̀ralẹ̀ ẹ̀rí Anas Malik radiyallahu ta'ala anhu hadith ilẹ̀ wọ́n ní wọ́n sọ báyìí béèrè òjijì ọlọ́run ǹgbó láàní pàṣẹ dáadáa láàní kọ́ bàjẹ́ fáwọn èèyàn mọ́ ó sì fi hàn yípa dé ìsìn yẹn gbòó lẹ́ẹ̀rì sí pé a á sì máa kọ̀ bàjẹ́ fáwọn. wọn náà wá sọ fún ìṣe ọlọ́run dáhùn akọ́pàdé ìsìn ọ̀la láàfin àyè pé. ìgbà bọ́hàrọ̀ sí ikùn mọ̀ bọ́hàrọ̀ sí ìbáni ìsọ̀rọ̀ ìlà pàgìlákùn ayílà lọ́dọ̀ àyè kí mọ̀ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n máa ń gbé sọ̀rọ̀ ìkejì bá ń sọ fọ́rọ̀ ànẹ́bí ilẹ̀ sallallahu alaihi wasallam àmọ́ ń sọ fún wa pé ẹni tó gba kíwù yẹn lọ́dọ̀ àwọn sàádé ẹnìyẹn ni ò lẹ́sẹ̀ lẹ̀ mọ̀ bó ti yé àṣọ fọ́rọ̀ ànẹ́bí ilẹ̀ o ẹnu ọ̀gá o. wọn ní ìgbà tá à ní pàṣẹ ra tá à ní kọ́ bàjẹ́ òun nígbà tí ìwọ̀n tó hẹ̀ lára àwọn bàní ní kí àwọn òṣìṣẹ́ ọlọ́run wa dáhùn pé ìlà tó hàrọ̀ ìdí hànú fi ìyá rẹ̀. Ìdí hàn ìmá ìmá rọ̀. Ẹ̀mọ̀ irú èyí tọ́lọ́run sọ nípa àwọn bèbè ni wọ́n ti fẹ́ fún òṣìṣẹ́ ọlọ́run wá tó lọ́wọ́ tó ọ̀yọ́ dìjínù. Ìbẹ̀ẹ́ díẹ̀ táwọn ní òfin tẹ̀ ọba ti di pé àwọn tó jẹ́ ní ẹ̀sà nù yín ìwọ́n tí ó yẹ kí wọ́n mú ní dídẹ̀ wọ́n mú ní dídẹ̀ wọ́n lè fa iṣẹ́ tó fi ṣe rọ́ọ̀rì kù ìbàjẹ́ sì ń fojú rẹ̀ láàrin àwọn ẹni bí mọ̀tà hawala ni mọ́lẹ́kù fi ṣe bọ́ọ̀rì wọ́n di pé ìmọ̀ adarí àwọn èèyàn ọmọ kéèkéé ni wọ́n ń darí ẹ̀rọ gbígbà òṣèlú tó kù ṣe ní orílẹ̀-èdè nàìjíríà kì kú sòṣèlú ẹ̀sìn wọ́n pé ẹ má lọ larí bọ̀ aburú ni aburú ni ẹ wo dábí ṣe ìbánisọ̀rọ̀ ní jùmọ̀ àlónìí làlórí làlórí làlórí lèyìn ó fi jáde kó nu ẹ̀sìn o níbi òṣèlú tí wọ́n ń ṣe ní nàìjíríà yìí làlórí ni. ẹni tí wọn ọ̀tẹ̀ ká fún gan tọ́bajá pé yóò lọ lé ìgbà sófin làlórí ni yọ tẹ fún méjì ẹnìkan yọ pé ó ti di là lórí kọ́ńtà yọ máa yọ lẹ́nu ẹ̀fẹ́ iná ẹ̀ lẹ́sọ fáwọn ọ̀dọ́ ọ̀gbìn ọ̀dọ́ ọ̀rọ̀ tuntun bí ìpìlẹ̀ máa lọ rọ̀ lèyìn ó fi ṣe rògbò fún méjì là lórí là lórí burúkú yìí náà. tó ti di pé ìjọba ńlọ yìí ni àwọn ọmọ kéékèèké ọpọlọ ọlọmọ kékeré fẹ́ ní òye òwe lọ́fẹ́ ní. ẹ̀yin náà ti láwọn ọdún tó ń tẹ̀lẹ̀ káàkiri. ẹ̀yin fáwọn ọ̀nà fi bẹ́ẹ̀ wọ́n lè lẹ́nìkan ń darí kíkẹ́ gbogbo ọjọ́ ìlú ojú tá sí ẹ̀sìn lọ kí ni òwì fara yìí. kí lọ́fẹ́ máa rí. àwọn tá a lé lógójì báyìí gan ṣé àìníye ìmọ̀rin àgbà dáàtúgbà. àìsí bẹ́ẹ̀. Ah gẹ́gẹ́ bó ṣe wà ń lòwe kan wọ́n ní àgbàlagbà ọmọ ọlé lọ́jẹ́. Bẹ́ẹ̀ báwo ẹni wọ́n sojú wọn fẹ́ ya mi níìsì tí wọ́n bá dé bẹ̀rẹ̀ níìsì kó dà ẹlòmíì lè sọ pé ẹ lágbájá ní òwì kò ní fàfà kẹ́kù. Kódà kò ní fàlájì kù. Àtẹ̀ní kò ní ìdí tẹ́lẹ̀ kó fàlájì. Kò sí ní fi òsáàtù kẹ́kẹ́ kú. Ẹ fẹ́ lágbájá kó ọmọ kó bàtà ni wa ẹ̀sùn ọ̀pẹ́ tàbí bàbá wà kálẹ̀ ọ̀gá tí bàbá mi náà ni wọ́n bá rí bẹ́ẹ̀. mo rántí ìgbà kan tí èmi àtàlẹ̀ mi ń kọjá lọ níbì kan. ẹni tó máa wọ tó wá mọ̀ màmí ọba lákọ̀ màmí ọba ní ọmọ kìnní. ọba lọ pé kìnní ń kọ́. ó rí bẹ́ẹ̀ mi àti bàbá ìyàwó mi ti ń kọjá lọ. ẹ̀sùn ọ̀pẹ́ àwọn ti ń bọ̀ wọ pé àfa àfa àfa àfa. ọba ní ta ni ń béèrè lọ́wọ́ rẹ̀ náà. <laughs> mo ní máa mi ní béèrè ní àwọn òṣìṣẹ́ sọ fún mi kí n kọ́ lẹ́kọ̀ọ́ tí wọ́n ti máa ń bàbá sọ̀rọ̀ ẹ̀wọ̀n pé yẹn ládé sílẹ̀ ni ń <laughs> sọ bíi pé ọ̀rọ̀ yóò sì yé rárá ni wọ́n fi ní agbárágbá bí kí bí kéjì. so ìgbani ní ìsinyìí kò ní wúlò láti máa sọ pé ẹ má ti mọ́ ọba ti di bọ́rọ̀ ní pé àwọn gègé ló ń darí ìjọba ọpọlọ òun wọlé fẹ́kì fí àrùdá ẹlẹ́kọ̀ ọwọ́ àti pé àgbọ̀ yìí ọ̀dọ̀ àwọn èèyàn ralẹ̀ ralẹ̀ lẹ́ẹ̀dì bá ẹ̀wọ̀n náà èèyàn ralẹ̀ ralẹ̀ wọ́n bá ní àfààní gbárí níbi àràbíyà ọ kódà ọmọ nǹkan báyọ̀ ẹ̀mí ìjà dákọ̀ àbí ìrẹ́jà pé ní àràbíyà ṣùgbọ́n àfọ́dé má mú

wọ́n ní ní nǹkan pẹ̀lú pépà funfun ọ̀dà dúdú ètò ọba sì kọ̀ dá kékeré fún ẹni pé kó máa mú sùgá ìmọ̀ ọ̀dẹ ní wàá máa mú ọ̀pọ̀ àyọnu yìí ò ní pẹ́ kú o ìdájọ́ rẹ̀ ti wù ní ó sì máa ìdájọ́ pè ní ti ní pé sì ní pé tó fẹ́ gbẹ̀ ní ìyẹn àtò sókàtẹ̀ ní ọ̀rọ̀ yẹn nípa ìgbà wa ẹni tó gbẹ gbà wa àsọpọ̀rọ̀ ànẹ́bí lẹ o ṣùgbọ́n a rí ìtumọ̀ àti àwọn nǹkan tó jọ mbẹ. wípé àmì ìfáyé fẹ́ sẹ́nà ni ó di pé ìmọ̀ ọ̀dọ̀ àwọn kò sáàkì láti ń bá ọláyọ̀ fẹ́yìlà ó dẹ̀ ń ṣẹlẹ̀ báyìí. mo ní sẹ́ńtù mi fọ́pọ̀lọpọ̀ àwa ẹ̀kọ́ àná alihamudulilayi alìhùlàmà kútùrù fi baladina walhamdulilayi mo tọ́lọ́ kí kan kódà wọ́n ti mú orígun káàkiri kéèyàn wá lóhùn orí pé ó kí àfikọ́ lọ sọ́dọ̀ àwọn tí ọkọ yẹn jálàdì àbáwọn tí ó ti jálàdì sẹ́yìn ọ̀mọ̀ wípé ẹni tó bá jẹ́ olùkọ́ èèyàn ni máa ń ga jù lọ́dún èèyàn ni. yúnúta ń sọ̀rọ̀ gan nígbà tá a fi lọ́ba onímọ̀ ń ránṣẹ́ wa ó lè ní wọ́n á gbé wa wá ń gbà rè ọmọ kó bíi tá à ń lọ yóò máa sọ fún wa gbà yẹn ká máa lọ àwọn mọ̀dárì sùn yẹn káwọn yẹn dálẹ̀ torí ìgbó wa ẹ̀kọ́ ni. lápẹ̀rẹ́ nìdí yẹn fẹ́ lọ wọlé ilé tí wọ́n àwọn oníyẹmẹyẹmẹ kan wọ́n bá ní ẹ̀wà afa láti rí yín yìí ẹ̀wà bá wa ti sẹ́ńtò tọ́ ká lè fún yín ju náà wù lọ. ẹjẹ́ àbò dúró kọ́ wọn náà wù wọ́n sì sàbámọ̀ lórí pé ta ló ní àgbà àbámọ̀ fún ni lọ́dọ̀ sí wọn. wọ́n ti gbogbo ìgbà kí ìgbà tí àfa bá fẹ́ mú àpẹẹrẹ wá ọ̀rọ̀ súnlé àti àkídà ni wọ́n máa mú wa sódà bó débi kánẹ̀ tó fẹ́ mú àwọn ọmọ ìyá rẹ̀ wá ẹni tí wọn máa kọ sí ẹ máa sọ wípé kóńtò bèdè ìjà ẹyin náà wò ẹ máa wò pé ah, kíni ìtumọ̀ eléyìí yóò ní kóńtò bèdè ìyà wọ́n fi ń tù sùn níyà sẹ́tí kọ́ ǹjẹ́ wọn máa sọ fáwọn ọmọ nìyí ike mo ti torí fídíò àtẹlẹ ìgbọ́n wa ya mọ́ wá di onísun mẹ́wàá yìí ó sẹ́wọ̀n pé tí mo ti ń lè kí ó bá fi sí kọ́ ẹ̀ ṣáà ah, nígbà báwo lè dàgbà yìí ọjọ́ ìdíkùn nínú ẹ̀wù ni ìdí káàdì wà fún àtúwà ní nǹkan wọn. lóbi jáde pé inú gbà ní ìròlé láti dáadáa pamọ́ náà ni ṣàyẹ̀pẹ́ pò nǹkan yẹn ké wù. Tàbá sọ pé kí báyìí ọ̀dà ọ̀nà ẹ̀ pò kí ti wà ní ọmọ kí ó jà àfà rẹ̀ lọ. Báwo yẹn ti máa ń wí fáwa láwọn ibi láti tọ̀kọjá ní tàbá ti sọ pósìtì ó bá fa rẹ̀ náà ni. kíní yìí bó ṣe yá wa ni àwọn sì ní bó ṣe yá wọn ni ah, ó bá rẹ̀ nìyẹn. tó mọ kí ń jà fa rẹ̀ lọ. sọ̀tọ́ ti di pé ìmọ̀ ọ̀dọ̀ àwọn kòsíráàkì làásì orí àwọn kòókì àwọn adẹ́rùnmọ̀ àwọn tí wọ́n máa ń sìnkú ànẹ́bì tí wọ́n máa yèrè wọn káàkiri amúrù màrún fún náírà mú kàrọ̀ nífẹ̀ẹ́ sí sí mọ́ oníbi tẹ́ bá ti fẹ́ rí náà wọ́n ti máa kó sí yín lẹ́nu pé ah, bó wá lẹ́yìn ti wá adilẹ́sẹ̀ eh, ọ̀rọ̀ eléyìí òun lábàá bá Thank you. وعليكم السلام ìkọ́kọ́ wá kẹlẹ̀ nípa pé ìdúró sí látà ìjọba pípa ayé ìmọ̀ọ̀kù yẹn káàárọ̀ tí wọ́n ń tẹ́lẹ̀ àwọn máa ń ẹlò ìṣẹ̀lẹ̀ àti ohun tó àwọn tí ó jẹ́ máa ń káwọn náà gbé láwọn ìṣẹ̀lẹ̀ lórí ọ̀rọ̀ aláṣẹ ẹ̀kan náà ṣé ó rọrùn kí ẹni tí ó jẹ́ jẹ́ sí ọmọ lẹ́yìn bọ́ọ̀lù kó rí ìlú lápọ̀lọ̀ náà wá sí àwọn ọ̀gá tó lè tó ní tí ó rí ìlú tó sì rí bẹ́ẹ̀ oníkóńgbé ẹni tó ti bẹ̀rẹ̀ ní pé ìṣẹ̀lẹ̀ wọ́n máa ń sọ fún mi pé òun dára sí i méje ló kọ́ máa ń ṣe ní pẹ̀lú òní máa yóò wá fún mi pé mo dára sí ọ mo ti bá ọlọ́run bá lẹ́nu ìlú sọ. ìlú sọ ṣùgbọ́n èyí ọ̀kan tó wá rí ìkànnì rẹ̀ pẹ̀lú. Now, bèrè alákọ̀ọ́kọ́ nípa ilé ẹni tí a fi jẹ́ ìmọ̀mù. Ọwọ́ ní kọ̀ǹdíṣàn kan kò lè dìde bóò ni àádé ṣe tó kí yá ọ̀rọ̀ wọn lóye òní ká wá àròlé fún ẹni yẹn wà lọ́wọ́ ìmáàmù yẹn wọn bó di wọn lábá di ẹ̀yìn nílé mọ́mù nínú nǹkan tí ò yá wa láwùjọ wa ń sè ní ẹ ti kọ́ kan balẹ̀ ẹ ti gbọ́dọ̀ lóko rẹ̀ ẹ gbọ́dọ̀ bá lò tí bàbá àgbẹ̀ fi sọ yìí pé èèyàn lè fún yàn lọ́wọ́ láti débi oyè pẹ̀lú kí gbogbo àgbẹ̀gbẹ̀ àgbà pé mo mú wa ní ìgbà tó ti ń tẹ́kẹ́ nàfà náà làkàgbà láyọ́nù sí mọ bí ó ṣe lò àwọn ṣèṣe báwa láwọn àpọ̀tò pé báyìí yẹn ti ṣe ìyẹn làwọn èèyàn fẹ́ gbà láwùjọ mọ́ ń sìn lẹ́ẹ̀fi láwọn kọ́mítì kan àwọn kọ́mítì wọ́n bá máa la lílì mọ́mù lọ́wọ́ kọ́mítì mọ́sálásí mọ́mù ẹ̀rí báyìí ẹ̀ láti ṣe yọ lẹ́yìn fún yàn ìmọ̀mù wọn bá rí yàn ìgbàgbọ́ ṣe pé jẹ mọ́mù wọn tẹ̀lé àpọ́nlé ọwọ́ mọ́mù lọ́wọ́ èèyàn lè ké sí àwọn tí wọ́n jọ jẹ akẹgbẹ́ tí wọ́n bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá ní ẹni tó dángájá obìyẹ́nsì wọ́n lè fi ṣe tán ìyàlè ìṣe sáfìlì tí kọ́ndíṣàn yóò fi padà kú. aláṣìjẹ́ láéláé náà tọ́

ìgbè lè mọ́ mọ́ ìjókòó àwọn ọ̀dùn ọ̀rọ̀ bá àyà dúlé a sì rí nǹkan kan tó sọ wípé ànábì nìkan ló sọ̀rọ̀ wọ́n fà ọ̀rọ̀ bá àyà dúlé tọ́sí lè mọ́mú yẹn bá jẹ́ ìmọ̀mú oníjókòó tó ẹ̀yìn ọ̀kẹ́rùn ní ìjókòó ní ṣùgbọ́n ká gbé gbèsè pẹ̀lú báwọn tí wọ́n bá jẹ́ afẹ́fẹ́ wọn wọ́n bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá kàlíkà gbogbo ti yé mi àti nígbà tí anábì sọlọ́ àṣálá náà fẹ́ ṣe bẹ́ẹ̀ òun lọ́kàn àwọn bá fẹ̀sẹ̀ sí ọ̀dọ́lọ́ ọ̀sàrà ni ìdí tó wá tó tẹ́gbì ọ̀ tó káwa náà ṣe bẹ́ẹ̀ mo bá yẹ sí ilé mọ́ pé màá mú ọ wà níjòkó àwọ̀ wà nínú ìgbà wáyé pé màá mú ìyìn dàrọ̀ lómi tàbí yóò tó níwọ̀n pa bó ti lè dúró àti ní ohun tí yóò lè kọ̀ fún aláti àbí kò ní ìgbà tó lè kó sì ti jókòó níwọ̀n bá tó lè àbí ó ti dó níwọ̀n bá tó lè fi dó yẹn ẹ̀yin náà máa dó ní ọwọ́ wa lọ. àwọn òbòdì oṣù mọ́ máa ń mú yín lọ́wọ́ àníjòkó ẹ̀sìn àwọn oníjòkó káàdì ẹ̀ ti rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ tààlà káàlà kọ́ àlẹ́. ẹ wá rí ọmọlẹ́yìn pọ́ọ̀lù ẹja wo ní tókí tó káfíìn ní ọba lálà adílé bá lálà àbóhùn lọ́ lálà ní tọ́ wù yẹn á ọ lè wá bẹ́ẹ̀ bí sódìmọ̀ lójijì kò súnmọ́ àwọn ibo súnmọ́ lọ ọ̀rọ̀ bọ́sí yé ṣùgbọ́n ìsúnmọ́ lọ lọ́pọ̀lọpọ̀ ọgbà tí máa ń jẹ́ kí alẹ́ yọ ọtọ́ náà sọ irú rẹ̀ yẹn nẹ́ẹ̀sì ní kò ní jẹ́ nǹkan tí ó kùnrin gíga lè jẹ́ gbogbo ọgbà àwọn ọkọ̀ kí máa tọ́ náà omi sì lè máa tọ́ náà ó lè wáyé dẹ́gbà mi ó lè jẹ́ tẹ̀rọ ó lè jẹ́ rọ̀já hádùn làákàyè tó jí tó o lè máa fi gbá àwọn nǹkan yẹn kalẹ̀ tó ti dẹ́gbà ìbá tẹ̀lé ẹ̀wọ̀n pé gbogbo àwọn àfáà ti ń padà rọ́ àláyé <clears throat> wọ́n padà ní àwọn ọkọ̀ wáyé irú lè ṣẹlẹ̀ tó ṣe pé ó lè sọ́ọ̀tì nípa àwọn kankan bẹ́ẹ̀ bọ́yọ̀ rìnrìn àdúgbò rìnlẹ̀ o ògùn rẹ̀ ìta kí ó débẹ̀ nípa ìbùnú eré yìí sẹ́wọ̀n kí wọ́n ti di kó tíra jọ òmí lè lọ jí tíra kí ó kalẹ̀ ọ̀rọ̀ ò tí ó ti mọ̀ pé tọ́wá yìí pé nǹkan báyìí ní ẹ̀rí nǹkan báyìí ní yìí tí ó dẹ̀ sọ́ọ̀dì rẹ̀. ó yẹ pé kí tíra tí àwọn àtìlùfàtà <clears throat> ètò fèsì ọmọ wọn sáré tíra tó ń gbé dàbó máa sáré pàlàkì ọlọ́run ní jẹ́yìn ọmọ ọlọ́ àwọn tíra àwọn tíra kì tíra tíra tí wọ́n máa sọ nípa <clears throat> ìwòrawọ̀ gbogbo àwọn àfijọ́ ìfẹ́jì kó kàn gbàtà ń ṣe fẹ́jì ọ̀pọ̀ rẹ̀ ló máa ń jọ ṣẹ́yọ́ bí átúmọ̀ rí pé ẹ̀jẹ̀ nìre ni ibi ìdẹ̀lá gbé dá nígbà yìí ọ̀rọ̀ bá nìyẹn ti yé èyí kó ti ní àwọn ìfọ púpọ̀ tó yẹ ọkọ wọn ń ti ní dáná kan yẹn bí ẹ bá kọ àwọn kinní wọn ìwọ̀n yẹn tán tí yẹn rò pọ̀ mọ́ra wọn èyàn tó àwọn kinní kan jáde ìyẹn lè sọ nínú ilé pé ọyá ìyàwó rẹ wà lóyún àti orí ń fọ lọ́wọ́lọ́wọ́ tó wáyé tó bá sì délé tó bá di orí ọmọ àfọ́ńtò tó. gbogbo àwọn kinní yẹn kọ́ ni lóòótọ́ téèyàn bá padà bá dójú ẹ̀sán àṣetáni ó máa fi kú lọ́wọ́ fún yàn èèyàn padà jẹ ọmọ ya àṣetáni tó yẹ pé aburú wọn fi kọ́ fi gbé kalẹ̀ ọba nìyẹn di rẹ̀ so ó kọ́ síbù dáadáa kó tó kó tọ́tì nípa ẹ̀ lákàyè ẹ̀dẹ́ lè mú tó di ẹ̀sìn kò túnmọ̀ ọ̀pọ̀ jẹ̀lẹ̀ ọlọ́wà. Ah, kí ló dé tó bá kọ̀ rẹ́ ọ̀ ní yìn tọ́lá ni àbùkù ni nítorí pé alìkálì mi lè dín ní ìkọ́lé ẹni tí ò lẹ́sìn tá a bá ń sọ pé alápọ̀nlé ni lórí mọ́nà àpè alábùkù ẹ̀ níyìn tẹ́wàá pọ̀nlé bá a ti ń pọ̀ àwọn muhammadu bin sèré nígbà ìdarí ọwọ́ rẹ̀ náà máa àyí ní ẹ̀ká mọ̀ kí ọ̀tẹ̀ kan náà tó sọ fà nẹ́bí lòun tó sọ fà nẹ́bí ń jò ní ọ̀lọ́lọ́ àlùsẹ́lá ìjọ ọlọ́run ni wọ́n sọ súrà kẹkalẹ̀ fún un pé kọjá kọ súrà ni òun ò sí kàfà ọba ní tó dọ̀kánù lọ́dẹ̀ fẹ́ pé ṣe ọ̀fẹ́ kọ̀ kó tó àì ó kun lẹ́tà méjì péré inú mẹ́rin ẹ ọ̀fẹ́ yìí máa ń lọ kọ́ páàsì ẹni ọba sàá fẹ́rẹ̀ jù àìbẹ̀kọ́ wọ́n ní torí ẹ̀sìn ọlọ́gbọ̀n pé ní sá wọ́n là ń kẹ́ fún akọ́jọ́ra jù wà bó ṣe wà yẹn náà ò ní jù báyìí lọ. mo rẹ ti kẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ń sìn sọ èèyàn ní pọ́nlé lásán nígbà nídarẹ́ rẹ̀ ó ṣe déédéé wá lérò pé kẹ́ẹ̀jì ni lòún sọ yẹn lé ṣùgbọ́n kí yẹn máa yìn pé ẹ wà pàtàkì ẹ pé ẹni rè kan ní dá débi pé yẹn lọ bí ó ti wà náà wòlíì mi o àwọn pásítọ̀ ni ṣé o pé wọ́n bá lálàá máa ń rí bẹ́ẹ̀ o tó bá àmì àti rí mi dáadáa dáadáa wọ́n lè yàn láǹfààní àti ṣe kó tó di pẹ́ nìyẹn kí àyílá ó lè ṣe padà ó lè ṣe ó lè ṣe kó tó di pé wọ́n padà kí aṣọ àbí lẹ́yìn èèyàn ó lè ṣe orí ní ẹ̀bí ti lè ní mẹ́fílà àbíjọ tuntun yẹn ń tọ̀hún ti ní fáyà. àyẹ̀bí sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́dá ń bẹ̀ jù yọ àyẹ̀bí iṣẹ́ sọ́lọ́wọ́ nífẹ̀ẹ́ sí jù lọ́dọ̀ rẹ̀ òun ni àdìwá mọ á wà ìkọ yìí ó dàbí ọkọ kí ẹ sàkùnrin mọ. ìmọ̀ ọ̀gá kan ṣe rákà mẹ́rin lónìí sájú àyílà tọ́ba dọ̀là báyìí ò ní yẹn kankan wáyé pé méjì lọ́fẹ́ máa ti sájú àyílà orí gbígbé wọ̀ méjì lẹ́yìn àyílà orí gbígbé wọ̀ ọ̀sà jẹ́ nǹkan tí lọ́rẹ́ mọ́. Thank you nínú nǹkan tó yẹ ká mẹ́nu bà ọlọ́run kọ́ sàbórí ní ìfọ̀ òun ni tó yẹ ká yẹn jẹ́ dáadáa náà wọ́n ní àdọ́gà àlọ́sọ̀nà nípa àlá àkọ́kọ́ òun ni pé a gbà pé àlá ò gbọ́dọ̀ mú òfin ẹ̀sìn wa kan nìyẹn ìyẹn ló jẹ lágbára jù báyẹn ká mẹ́nu bà. òun lọ́pọ̀lọ́ náà mo sọ pé ká sọ́ra fún àwọn jamaat yàtọ̀ sí mùsùlùmí parapọ̀ mùsùlùmí parapọ̀ ní ahlu sunna èèyàn ò ní lọ kíra rẹ̀ bọ́nú jamaat kankan. ìbẹ́ náà àwọn jamaat tó ti pé yọ lálàáfẹ́ òun rí lójú rẹ̀ pé ká máa sin kàrá ẹ̀. náà yàtọ̀ sáwọn ẹlẹ́sìn ìjìyà níyàwó wọn ní sùfì tí ọkàn ló ń rí lọ́jọ́ rẹ̀ pé ọyá òsìkìní yìí ọ̀kìdá àlò sọ́nà àwọn ìpè àgbà àlánì yìí àbí ìmọ̀lẹ́ àmọ́ àti àsùnmọ́rí nǹkan kan ọ̀gbọ́dọ̀ mọ́fin ẹ̀sìn wa kí a sọ fún wa pé ìwọ̀n àyè ó ti di márùn àbó ti di mẹ́ta àbí a sọ pé wa yóò àwẹ̀ náìtì ni wọ́n gbà lọ́dọọdún bóòlù ó sì gbà á sì ní tààfì ní ṣàbàt tààfì rọmọdọ́t kódà tí wọ́n ró sùn ọ̀rọ̀ yẹn ò sí ìdílé abẹ́ ó ti mú ṣẹ̀rí àwa ni àlákàlà ni aláàbù nínú àkíyèsí ara fún àlà òun ni pé ó yàtọ̀ làlá ìrí náírà nẹ́bì sallallahu alaihi wasallam ara nẹ́bì lójú rẹ̀ ojú ọlọ́run lẹ́ni ọba rí mi lójú rẹ̀ ó ń tọ̀ òun rí mi náà àti tájú ò lè gbà wọ́n sallallahu alaihi wasallam sọlá ti dáni lé gbàwé lómi ó ti dàdí lè mí rù ìyàwó tó yẹ pé nígbà tó wà nínú ìṣòro ó gbìyànjú ní ọba agbára rẹ̀ níbi gàrí àti ṣúgà tí ń tà ìyàwó ní bá dàjẹ́ nígbà tó ọlálà lójú rẹ̀ àti tani lè lọ bá wọ ìyàwó wa lójú rẹ̀ ṣe ń sàbúrú kẹfọn ọba ni ẹni ibi lóbìnrin yẹn òun orí nílé mi kì ọbẹ̀ ẹ̀fọ́ fẹ́ tóbi lọ́rùn bá gbòdì sí mi àà lẹ́ni tẹ́jọ́ ń tẹ̀lé ra yín kí láti jọ yìí ó sì lè jẹ́ ẹ̀yẹ lórí. ṣùgbọ́n ti ṣe ọlọ́run lè sallallahu alaihi wasallam àti daniel lè gbà wẹ̀. inú inú òṣìṣẹ́ wa lò sún nẹ̀ bí àá ti bá la lò tó bá jẹ́ àlá dáadáa kí yẹn sọ ọkọ dẹ̀ dúpẹ́ fọlọ́ tó bá jẹ́ àlá bí kí yẹn má sọ ìyẹn ó sì wá sọ fún lọ́dọ̀ àṣẹ ìtọ́ àtọ́lọ́dọ̀ àṣẹ ìtàn nínú ìṣèlú tá a fi bàlá lò òun ni bí a tún gbọ́dọ̀ gbà yí pé òun tó ọ̀pá rí ọba kan kó orí ọkàn jẹgbẹ̀ ṣé wọ́n mọ̀ jẹgbẹ̀ yẹn òun tó bá ti jọ́bi náà kẹ́yà mọ́ wọn máa là á bọ́ ẹ lọ́rùn pé kó ta kókó ọkà bàbà ọkà bàbà bíi méjì ọyà tó wọ́n pọ̀ tó lè rí sí o lè máa pátìsì ẹlẹ́nà tó bá ti jáde pé ọjọ́ kan lára rẹ ló lè fẹ́ máa ń pa rọ́ àlà pèlè yẹn jẹ lọ́dẹ lómi ilé kan gbogbo àwọn yẹn lára tó wọn wá nínú òun lára ni lórí ẹ afáàkálà ìmọ̀ lára ẹ bá ti fi èrò dín ní tasọ́fẹ́ lọ ìṣòro báyìí lọ́dọ̀ bẹ́ẹ̀ ti kẹ́sẹ̀ rẹ̀ sọ́fẹ́ yẹn sọ̀rọ̀ náà wàlẹ́ fún ọ̀sán No bẹ́ẹ̀ni wọ́n ní sí anabi ayisa alayhi salatu salam àti alimami mahdi ìdáni yọ lọ́dún méje tí wọ́n jọ lògùn àti dajali ní bẹ́ẹ̀ nàbí láyé ayisa alayhi salatu salam àwọn yóò padà jáde pẹ̀lú ìdá kọ́kọ́ sí rẹ̀ èyí ọlọ́wọ́ fi wá sí ní òrùjú rárá ìdá kọ́kọ́ sí ìdá yẹn gan ọlọ́run kẹfẹ́ fi sàpọ́nlé àmẹ́ta ayé sàlẹ̀ sọ́lá sọ́lá adìmẹ̀sì báyìí ẹ̀jẹ̀ ọ̀nà wọ́n bá ṣe rúkú gbà tó fi kírun yẹn kí ni àdúrà tí ó sì ọ̀rọ̀ bó ti yé níbi rúkú rẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti ṣe dùn áwò sí à ń ṣe tán wọn bá yẹn di ọlọ́run máa fi sàpọ́nlẹ̀ ẹ̀ tó wọ́n jọ lògbà ni nàbí láàyè ń sáré ọ̀pá náà yọ padà jẹ́ àyè máa fi nípa dẹ̀ nísìn ajájú pọ́mọ ní náà ti fi ṣàìtọ́s ọlọ́run ní tọmọ yẹn ṣàìtọ́s ọ̀rọ̀ dání yẹn òun jẹ́ kí ni abudu min ẹ̀rọ ọlọ́run ọba ayé àpẹẹrẹ bú ni bàbá rẹ̀ mú wá pẹ̀lú wípé tọ́ bá ti mọ̀ máa kúnlẹ̀ mi má kì mí mọ́ láyé rẹ̀ àti àwọn fi jọ ohun tí ọlọ́run ọba ṣe sọ́fà àfitánì tẹ́ni ẹ̀kọ́ ìbàdó ti lóhùn òde forí balẹ̀ fún ádámù àpẹẹrẹ fún wọn mú ọlọ́run ìjẹ́ wọn bí màá sí tánìọ̀ sọ́rọ́ àwọn tó bí aláì wọn sunkún báyìí kọ́mọ nígbà tí wọ́n kẹ́ sọ̀rọ̀ lérí pé lásán ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ọ̀rọ̀ abiyamọ mo tó fìmọ̀ pọ́rọ̀ eré pé ni ké bá ṣe bàbá tó ti yá ìyàkuyà pápátá wọn bá lẹ́nìkan kọjú ìmọ̀dà ẹ̀ lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ nìkan kẹ wo bàbá ni ó ṣe rí á lẹ́yìn mọ̀ pé rísì ọ̀rọ̀ lásán ni bí yẹn má da òun lóhùn pé èyí ọ̀sẹ̀ máa sọ ni pé ẹ láti yẹn má bínú sá ẹ má bínú sí yín sá ẹ má bínú sí yín sá yìí ń tí ọmọ ayẹpẹrẹ yín ìgbọ́dọ̀ má sàpọ́nlé ẹ má bínú sá ẹ má bínú ẹ má kùsọ̀kùsọ̀ ọlọ́run ní sinmi láti dání ọmọ ẹni tí ó jẹrọ ọlọ́run ọba ẹrọ ọlọ́run ọba àjọkẹ́ ayé lọ́lọ́run ẹ sì lọ gún wọn ní nǹkan bí wọn ò gbà tó bá padà yá èmi ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà pẹ̀lú dáadáa wa àwa ni wọ́n padà máa ń nífẹ̀ẹ́ jù ní gbogbo àwọn ọmọ tí wọ́n bá bí olùgbò àwọn ọmọ bí àwọn tó ń fẹ́ kí wọ́n kú ní kan ti pátí ṣùgbọ́n wà ní ìkó tó di pé yóò kú o à bàbá ọgbàdùn kò tó kú ìyá ọgbàdùn kò tó kú ní làwọn táwọn ti ṣe náà tó kẹ́ni ẹ̀ náà kó tún yẹ̀jú láti fi dáadáa lọ́pọ̀lọpọ̀ kó sì máa fẹ́ lọ Akílọ́dé ah, dị lè. Ah, Àzùmúlá sọ náà nígbà tí ní ó dìlè mọ́mù tàbí àti mú. Àwa náà ni ó lè mú. Àìníye nínú àwọn sọ̀hábà náà rí nẹ̀. Àìníye. Torí lọ́pọ̀lọpọ̀ àgbà pé kó jí wọ́pọ̀ ó kákáyọ̀ ó tún fẹ́ jù wọ́n pọ̀ rẹpẹtẹ afáwọn abdullahi ibn abbas abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma wọ́n pọ̀ gẹ́rẹ́pẹ́tẹ́ nínú àwọn sàhábà tó ti pé wọ́n rí náà wọ́n tó ti pé wọ́n kò láyé wọ́n bó ti yé ní ìsìn sọ àwọn fáwọn ṣáájú nígbà tí yìí pé èbí ojú ni kò rí ojú sọ̀rọ̀ sọ èyí ṣe pé wọn ò rí mẹ́rí iná ẹ̀ lọ́ọ́ yani lẹ́nu fáwọn aláìrí náà lọ́dọ̀ ti wa ìdíkọ́ làwọn máa wà tó máa tọrọ bára. àtọmọ kan tó ní orí náà ńlẹ̀ yìí máa káàkiri lọ ha káàkiri yóò máa wí kátikáti. lẹ́yìn tó yẹ kọ́ sílé ń ibùdó bá sọ̀rọ̀ sí ọ̀pọ̀lọ́ ọ̀jáàlá wọ́n rí rẹ̀ tẹ́lẹ̀ ìgbà tí ó di bí wọ́n fi pé twenty years báyìí wọn ò rí kankan mọ́ rárá ẹ wá wọlé ọdún tí wọ́n lò láyé wọn tí wọ́n padà di wọ́n di àwọn yóò sì yẹ ẹ wá wò irun tí ń jáde lẹ́nu wọn kàn jáde lẹ́nu ẹni tó rí gbogbo ẹ̀ lórí mẹ́wàá ẹ̀dá wo bàbá tó tó wà ń bẹ̀ lọ́wọ́ báyìí ló ṣe kà àtàlà àbí àlìṣe àwọn yóò rí bẹ̀. àwọn àgbà pípé kémi ó lè do olùmọ̀jẹ́ lọ fọ ojú báyìí fọ ojú rẹ̀ ọ́ ṣé bá ti kọ́ lọ́n bá gbà lọ́n bá gba ojú orí kò sí ohun tó ń bá fi rọ́pò fẹ́ nìyẹn tó bá ti sùúrù lórí ẹ̀jà lójẹ́ náà kò dẹ́ màá yín lọ́wọ́ pé à iṣẹ́ ikú rẹ̀ tí ń ṣe náà lójoojú rẹ̀ ọ̀pọ̀ ẹ̀ náà ikú yìí o tó bá yẹn lé adó báyìí